wà lọ kú sínú náà nítorí pé àsìkò táwa yìí káríkì ni àgbákò tá a ṣe gẹ́gẹ́gẹ́ ọ̀rọ̀ oúnjẹ ni ìyẹn lè fẹ́ tìrìtì bí oúnjẹ ráìsì ti wọ́n bẹ́ẹ̀ ṣe ń ra kọ́lé ta ẹlòmíì nílé tó ra ten thousand naira adáhùn ṣọ́ọ̀bù kan adáhùn gẹ́wọ̀sì kan tí wọ́n ra ten thousand naira pamọ́ síbẹ̀ wọ́n dẹ̀ ń ta ní seventy thousand lónìí eighty thousand lónìí rice Nigeria àwọn kan ṣe bẹ́ẹ̀ náà láyà lẹ́bi Muhammad. Allahu alayhi wa sallam. aláìbí ni ọlọ́run ní ẹni yóò fọ́ ṣe bẹ́ẹ̀ wọ́n lọ ti bẹ́ẹ̀ yàrá kan nù náà ni ibẹ̀ ni ó wà tí gbogbo kóbi tán wàlà bẹ́ẹ̀rù láyé àǹtàsàmì tàbí rasúlì láyé wàlà bẹ́ẹ̀rù mẹ́rẹ̀tì wàlà àmọ̀rẹ́dẹ́ ọlọ́run gbọ́rọ̀ ìlú náà lọ́bi kì í ṣe kan kì méjì tánàbí sọ̀rọ̀ ọ̀rọ̀ ọjà ọ̀dà kí wàá ní solution àmàlí olúùlù ní tẹ̀mí àsùnwùbàt solution tá a ní tá a lè fi yanjú tí bẹ́lẹ̀ yìí wàmùsà kínú àyíká alákọ̀ọ́kọ́ alimuwa sábàtú alasọ̀gbìn ó ti di kálọ̀ kó bá ṣe ní sùúrù ẹ méjà fún àwọn ìjọba wa lépè mọ́ wọ́n sọ̀rọ̀ ayé kẹ́tẹ́kẹ́tẹ́ tó kí wọ́n lé kó wọ́n sọ yìí náà ní Ìlọrin Tinubu kọ́ ló ń ṣe ti ṣẹlẹ̀ yìí o nàìjíríà ti sására o tẹ́tẹ́lẹ̀ o èyí sọ̀rọ̀ Tinubu Tinubu kọ́ ọlọ́run yẹn ń bú wa nígbà tí ó rí báyìí pé bẹ́ẹ̀ náà lè jáde fún Tinubu èmi náà kọ́kọ́ àfa àtọ́kọ́ jáde fún Tinubu lẹ́kọ̀ọ́ iná sí ní stadium níbi program bàbá wa Agboola Darul Falai èmi ni mo kọ́ jáde pé I support Tinubu hundred percent látìgbà náà àwọn Christian náà halẹ̀ mọ́ abẹ́ àwọn ó ṣe dísàfúra ẹ christian gita mi gidi kan ti ticket ticket ìpínlẹ̀ gbé ticket season ticket mi ẹ gbádùn ẹ lọ tó kù jẹ akpọ̀jù yìí lọ wọn á jáde tán gẹ́gẹ́ bí àfa tí ò wọ́ọ̀rì kankan gẹ́gẹ́ bí ẹni tí ò wá owó kankan ní láti dọ́wọ́ lòdì sí nàìjíríà tí wọ́n sáwájọ́ ń sọ kìnnì tí bùnmi lówó nínú ìwé bùnmi lówó mi sì wá sunu báyìí ó tẹ̀lé yanni yanni yanni islam àti pé wọ́n ní courage Tinubu sọ pé èmi ló kàn wọ́n dẹ̀ tún ṣèrè fún pé ìwọ ṣebí dọ́tí wọn ní problem èmi ló rí dọ́tọ́ ní kí n mú yàn wá pé èèyàn mẹ́rin ló ní kí n mọ́ mo ní òun fẹ́ yàn mẹ́rin ẹnìkan tí mo lẹ́ ní wọ́n dàpọ̀ yìí. ìwọ yìí ẹ eléyìí ẹ wo kẹ́lọ́ tó tàkì eléyìí ó pè é ní bó ṣe ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di nǹkan kan ògbẹ́ tó bá ní kọ́lẹ́jì mọ́ láìpẹ́ má torí pé ló pọ̀ ẹ̀ mi ò rí iṣu ju ẹyọ kan lọ mi ò wọ́ọ̀rì pẹ̀sìpọ̀ nínú báyìí kí kílèmù àkílèmù ẹ̀ kílèmù ẹ̀ tọ́ rẹ Tinubu ní akin ìwọ náà fi ayé Tinubu kó ayé rẹ ṣe àdá òṣìṣẹ́ òwò ló sira rẹ. àmọ́ bẹ́ẹ̀ bá ṣe báwọn bó la bó ṣe jẹun ẹlòmíì ò ní rẹ́ màjẹ́ kankan tí àjẹ́ bá lóhùn àjẹ́ níwọ̀n náà jẹ́ má jẹ́ mú kúlẹ̀ àwùjọ máa àbórí àjẹ́ Tinubu jáde tán pé èmi ló kàn mo ní èyí tó jáde yìí ló tèmi lọ èmi ti tẹ̀lé sínú wúrù èmi là fà tó kọjá yìí ní gbogbo nàìjíríà yìí láàrin ìta pẹ̀lú máìkì tó yẹ kí ẹ náà lọ ṣe kiri tinubu ní àbújá ẹnìkan wá sẹ́ǹdì fídíò tí ọ̀rọ̀ ọba gbọ́dọ̀ sí oníṣẹ́ ìlànà ìwé ní ọlọ́run ìjọ yìí báyìí báyìí ibi náà fi wá sí níbi àpátímẹ́ǹtì tí àwọn alábùjá àti tí mo rí fídíò yẹn máa kó bọ́ aṣọ máa lọ wẹ̀lé yẹn máa wọ́n á nira bí ọlọ́run mo dúpẹ́ tí ò sí problem lónìí. nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó òun náà ní àdúrà àdúrà ló kù àti ṣe ọlọ́run ní nàìjíríà ọlọ́run àwọn ọmọ fìyà jẹ́ kíkálukú tẹ́wọ́ fásitì aláǹkè á sì ṣe sùgbọ́n ní ìbẹ̀rẹ̀ ìdìbẹ̀rù níparí ẹ̀ṣẹ̀ láṣẹ kúlùtù sáájú rọ́bà kún. ìnáwó kánà gàfárà. prayer warrior kí wọ́n tún dọ́dọ̀ yín àlèwúsímá abáwa àlìsímọ́mà ẹ bá níbẹ̀ látò yín tí ọlọ́run máa ń gbàdúrà yín ẹ bá a sọ́wọ́ lọ ẹ̀yin lẹ́nu lọ́dọ̀ ọlọ́run ẹ sọ́wọ́ lọ́run pé kọ́ńdà kún kó yẹn dá wa àníṣerú ẹ̀ mọ́. ìrètí ni eh, sàmá. àdánwò òfò yìí ọlọ́dẹ mi yóò gùn ẹ̀yin náà tó lọ bìkan fúnra yín láì tètè góòsì ra yín àmọ́ ẹ gbà fún góòsì ẹ ọ̀gẹ́dẹ̀ kan èmi máa ń ni o ẹ ti sọ̀gá mílẹ̀ kẹ́lẹ́ ti sọ láyé ti kó fún yín gbàtí góòsì tún dé ẹ̀ torí ìyẹn ẹ wá tó kulẹ̀ ẹ wá tó kásá yìí góòsì rí ọ̀gá mi lọ́yàtì nìyẹn láàrin gbogbo èrò ẹ tó ti bọ́ síbi àṣeyẹn ńlá tó ti sọ̀rọ̀ ọ̀bí wàlá ìbúra wọn ní sálọ àmọ́ làwọn fẹ́ tọ́ gbígbẹ́ gbà wọn wọn àtọ́ lọ yàgbẹ́ ẹ wà tó sàfẹ́ tó dé. <laughs> àbá wa lọ́sàn àbá àbáyọ sàràkínú baraka lọ́ọ̀fì ojúgbẹ ìbọn èso baraka lọ́ọ̀fì. ẹja sì bá tí a kan wọn lọ ń jọ kó dákun kó forí tì wá gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ á ti mọ̀ ọ́ kó yọnu sí wa lọ́wọ́ yọjú báyìí lọ wàhálà ti dé o nítorí tá a kó ní kò ní kẹta gbogbo mélòó ní nílá lẹ́nà tá a lọ adé ọ̀tẹ́ síkàbàrí la bá àwọn mọ́tò lójú ọ̀nà bíi wà lóru àwọn mọ́tò ń bẹ lójú ọ̀nà wọn wá tán wọn kọ lójú ọ̀nà èkó padà ọ̀nà ògùn ọ̀nà padà kí ló dé náà bá ní àwọn olè ń dà ní ọ̀ọ́kan. òye àgbà ẹranko lé mi bọ̀ wá òye ọdẹ wọn ní àfa àbẹ́yẹ ó sàn kẹ́tẹ̀ lẹ́yìn olóyà bí mo ṣe túra múnú gbé tó ti yá èsì láti mi ò lè rìn lábá ń lọ àṣekẹ́sà wọn lè àtàwọn kidnapper ni wọ́n ti wọ́n ti dá fẹ́sà méjì dúró wọ́n dẹ̀ kọ́ àwọn táwọn bẹ́ẹ̀ ọkọ̀ wọn gbó lọ ó kà ó kà àwọn kéèké nù ọkọ̀ wọ́n lẹ́yìn tó bá wá ìlú àwọn o lè jẹ tẹ́tẹ̀ kírun tán tó kàn wò pé kírun fẹ́ fi jẹun lọ́la ìbọn sì wà káàkiri ìbọn tí ìbọn ti di tọ́yìn nísì ìbọn tí ò ní ìbọn so mọ́gàn dábẹ́sà méjì ń gbó wọ́n dẹ̀ kún ọ lọ. ẹ má jẹ́ kó di pé wọn ò tẹ̀ ní ṣe lóru mọ́ àwọn èèyàn kó má di ká máa àwọn ẹran ara ọba yìí ebi ti dé ẹni tàn o ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ bíi méjì ẹ̀ lè mọ́ sọ o ẹ wá wu àwa níbi tá a ti kọ́ wọn ní kéwú à ń rí wàhálà gọ́ọ̀mẹ̀ntì ìjọba ẹ lọ ẹ mójútó ọ̀rọ̀ àwọn àfáà ẹ lọ yanjú sáwọn àfáà àwọn tí ó kàwé tí wọn ò ní sàtífíkẹ́ẹ̀tì tí wọn ò ní sàtífíkẹ́ẹ̀tì láti lọ wí bẹ́ẹ̀ náà náà ń ṣe kí lóore tẹ́lẹ̀ àwọn àfáà kò tiẹ̀ wò tiẹ̀ sí bẹ́ẹ̀ aráàlú kọ ẹ wọ́n ti mọ̀ pé kí ló dáhùn ṣe òṣèlú kò ṣe ìlú èyí náà nínú ṣe onídìí ìwọ sá lọ kàwé tiẹ̀ wọn ti kàwé ó di sẹ aláwa àfọ kàwé àwa àtàwa ní sàtífíkẹ́ẹ̀tì kankan kùránì náà mi fún sàtífíkẹ́ẹ̀tì wa ẹ wá wo ibi tá à ń gbé kí la need ẹ wá ṣe fún wa ó wà nù kẹtẹ mi rọrùn kọ́nà ó lè jẹ́ pé ẹnìkan nù wa tẹ̀ yẹn jẹ lé gbogbo kan fi ṣẹlẹ̀ wà náà kẹfẹ́ wà dá o àwọn yẹn rí wàhálà o torí ẹ àwọn kan wà lè ṣe sùúrù wọ́n pọ́tà wọ́n ń fi ẹ̀ṣẹ̀ jẹun bí ẹ bá dẹ̀ fi ẹ̀ṣẹ̀ jẹun nílùú tí wọn ò ti fún àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọn bó lọ́wọ́ sí dà. Owutu FM Owutu Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò. owó tún.